ẹ kú dédé àsìkò gbogbo ojú tó ń wò mí nílé ní ọdún 2016 ìjọba gbé ètò kan kalẹ̀ láti máa fún àwọn ọmọdé ní oúnjẹ ní iléèwé wọn ṣùgbọ́n àwọn èèyàn tó sọ pé a ṣì ní ọ̀pọ̀lọpọ̀ ọmọdé tó ṣì wà níta pàápàá jùlọ àwọn obìnrin tó ṣì wà níta tí wọ́n ń ṣe oríṣiríṣi bí àwọn ọ̀lọ́ iléèwé ni o àbí wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ torí pópó mo wáyé láti béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé kí ni èròǹgbà wọn kí ni àwọn ìjọba ṣe kí ni wọ́n ń ṣe tí ò da àbí nǹkan tó ń ṣe tó da orúkọ tèmi ni Ògúndáre Wúrọ̀lá lórí Orísun tẹlifíṣàn la wà yìí ẹ kú kalẹ̀ ẹ máa bá wa ká èmi ò believe gbogbo yẹn o torí gan ó dà pé kò gbogbo nǹkan tó ń sọ yẹn ò ta lẹ́nu tó wá ní ká sọ rárá kò ta rárá rárá ìyẹn kan la fẹ́ jẹ lọ́wọ́ yìí kò ń ṣiṣẹ́ fún àwọn àwọn àwọn ilé tí wọ́n kọ́ tán ni wọ́n kọ́lé lálálálá àrà àwọn poor people tán lè gbé inú àwọn tẹ́ pé kò yé yín wo program tó náà ń ṣe náà beneficiary fún àwọn olówó ni wọ́n ń ṣe program yìí fún àìmọ̀ dẹ̀bí gbogbo ẹ̀ ń work tó máa fẹ́ ṣe ń tòótọ́ kọ́ ṣe to the grassroots tó máa ná gbé project náà wà náà kò yé yín ara wọn náà náà ń jẹ gbogbo ẹ̀ ministry of happiness ọdún ministry of happiness yẹ kó la fẹ́ jẹ o kò yé yín at least kàn wá iṣẹ́ fún nàìjíríà kó dẹ̀ fún wa níná àtomi àtọ̀nà tó dáa tàbá rìn yàn mọ̀ pé láìsí náà kò sómi happiness ọlẹ́fẹ́ fún wa. ó máa in fact ó máa ó máa reduce ó máa reduce gan ni tí wọ́n bá lè gbé ìgbésẹ̀ yẹn kí wọ́n dá eh, ministry of happiness ìjọba tó ń rí sí eh, ètò ìdùnnú àwọn ọmọ ènìyàn mo in fact mo fẹ́ ní nídàájú wípé ó máa ó máa really ṣe wá ní àǹfààní gan á ṣe wá àti ọ̀dọ́ o àti àgbàlagbà o àti ọmọdé o á ṣe wá ní ìwúlò gidigidi gan ni tí wọ́n bá lè dá eh, ministry yẹn sílẹ̀ because one way or the other eh, we are like a singing animal I mean àwa èèyàn gangan téèyàn you know you know There's is a song that we sing that tell you that ẹni ti sọ nǹkan nù téèyàn tún bímọ náà ẹ máa gbọ́ orin tó máa kọ pé ẹ kú ewu ọmọ ẹ láti sọ fún ẹni kan pé ok wọ́n ń bímọ bẹ́ẹ̀ ni so tí irú ministry yẹn bá wà ministry to to eh, happiness ẹ eh, tí wọ́n bá lè dá sílẹ̀ gbogbo àwọn aging sixty seventy tó yẹ pé wọn ò kí n lọlé ọ̀rọ̀ kárí inú wọn tó yẹ wọn tiẹ̀ lọ́mọ gan rárá á inú wọn tó yẹ tá máa ń rí interaction pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn inú wọn máa dùn so ìyẹn bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀dọ́ náà tó yẹ pé wọn ti níṣẹ́ lọ́wọ́ tí wọ́n bá tún lè dá sílẹ̀ wọ́n á tún rọ̀bù mind àtẹni tó ń ṣiṣẹ́ àtẹni tó ń ṣiṣẹ́ one way or the other they will be rubbing mind together and before you know it environment will be easier for everyone to live. tí àwọn ìjọba àpapọ̀ àti àwọn ìjọba eh, ìpínlẹ̀ tí wọ́n bá lè mú ká máa fún àwọn ọmọ lóúnjẹ ẹ̀ẹ̀kan eh, lójoojúmọ́ ó máa máa rọ̀ wá lọ́rùn o ìkọ́ ìgbà táwa ń dàgbà táwa ń dàgbà àwọn òbí tiwa wọ́n á ti make sure pé àti ọkọ̀ jẹun yóò dáadáa ná ká tó kò nílé tábàdẹ̀ ń lọ wọ́n máa fi owó sínú abọ́ oúnjẹ fún wa a máa lọ dá abọ́ oúnjẹ yẹn tábà ti dábọ́ oúnjẹ yẹn oúnjẹ tó máa fún wa ó máa kéré fún èyí tí wọ́n fún wa ní ilé so tí eh, ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tábà máa fún àwọn ọmọ ní oúnjẹ in fact ọjọ́ ọ̀la wa máa dára gangan ni because láìka ìwé láì mọ ìwé in fact a lè kò lè kú in fact ẹ̀ ní ìdí ẹni so máa rọ̀ wọ́n máa bẹ̀ wọ́n kánjọ́ lóòótọ́ ó nira díẹ̀ but ó sì ṣeé ṣe níwájú wọn because gbogbo everything ló wà níwájú wọn láti jẹ́ kó ṣeé ṣe. tíjọba bá pèsè iṣẹ́ tí ọ̀dọ́ ríṣẹ́ ṣe tó tí irú ọkùnrin báyìí tó ríṣẹ́ ṣe tó ń gbasá tó ń gbowó oṣù tó ń mú lọlé tó fi ń tọ́jú ẹbí tó fi ń tọ́jú àwọn òbí ẹ̀ tó fi ń tọ́jú àwọn àbúrò ẹ̀ gbogbo inú ìgbogbo yẹn máa dùn ẹ̀ tó ń ṣòwò tí gbogbo táwọn eléèbó ń pè ní conducive environment bá wà why not ó máa everybody will be happy then also security tí ò bá sí security ìrúnsìn wọ́n sọ pé no matter how kíyàn lówó tó tí ọkàn yàn bá balẹ̀ tí hílà hílo bá wà báwo ló ṣe fẹ́ náwó yẹn so kí ìjọba kan ṣe kan ṣe gbogbo nǹkan dáadáa kí everything wà nírọ̀wọ́rọsẹ̀ kó máa lọ déédéé why not if those one táwọn yẹn bá wà ń bẹ̀ kò ní di wípé àṣẹ tún sọ wípé à ń dá ministry of happiness kan sílẹ̀ ọ̀nà láti fi ọlọ́run dájú mi ọ̀nà láti fi jówó ni. ẹ̀yin tèmi nílé mo lè gbogbo ẹ ti gbọ́ gbogbo dáhùn táwọn èèyàn sọ ìbéèrè tàbí wọn lórí pópó ni pé kí ni wọ́n rò pé àwọn ìjọba wọn ṣe tí ó ń da torí àwọn UNESCO sọ wípé ètò tó gbé kalẹ̀ ní ọdún 2016 ó jẹ́ kí àwọn ọmọ mi bóyá wọn ló ń jẹ ni o wọ́n jẹ́ kó máa ta nǹkan lójú pópó àwa bi wọ́n pé kí ni wọ́n rò pé ìjọba ń ṣe kí ni wọ́n lè ṣe tó ń da àbẹ̀wò ni ò da oríkèéríkù sọ èròǹgbà tiwọn mo béèrè lọ́wọ́ wọn mo gbọ́ pé ti dáhùn béèrè wọn wọ́n sọ èròǹgbà tiwọn náà àwọn UNESCO tó sọ fún wọn pé tí ó bá di ọdún 2023 tí wọ́n bá wá nǹkan ṣe sí a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó kúrò níléèwé tá a mọ̀ sí dropouts orúkọ tèmi ni Ògúndáre Wúrọ̀ọ́lá lórí Orísun tẹlifíṣàn.